هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين a tún kí ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n wípé òjìjọ ojúmọ́ abáríkà ojúmọ́ aláàjẹ ká ṣe pé ẹ káàbọ̀ sórí ètò tí a àlefik fìdíìn lórí ìkànnì one zero one point one power tfm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní belò ló kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ẹ̀ṣánú ajẹ́lógbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kọ́lọ̀ ń kọjẹ́ kárí yín pẹ́ látàrí dáadáa lójúpọ̀ ẹ̀sìn Islam ní ìbéèrè tí màá fi máa ṣíde òun náà ní pé oníbèrèbèrè wọ́n ní orúkọ àwọn ní láti ìlú Ọ̀yọ́ òun ni wọ́n ti fi orúkọ ní wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ sọ wọ́n ní orúkọ àwọn ní asbunala láti ṣẹ̀lẹ̀ tuntun ní Ọ̀yọ́ Aláàfin wọ́n ní ǹjẹ́ ṣé a lè lo hadith tó sọ pé dájúdájú Ọlọ́run ọba ọba tó mọ́ ni kò sí ní gbà nǹkan kan tí ọmọ àyàfi tó bá mọ́ káwá lo gbólóhùn tó yíbà tó wà níbẹ̀ yìí pé ṣé a lè ka orúkọ kún orúkọ ara ọkọ̀ tí Allah tí ó ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé níbi sọ̀látùlù wítìrì ṣé lẹ́yìn tí a bá ní ẹ̀yìn ìṣá tí a bá fẹ́ ṣe wítìrì wa ṣé a lè máa ké sókè àbí a lè ké sókè bákan náà tá a bá tún sọ pé a fẹ́ papọ̀ mọ́ kíyàmọ̀ láìlì nígbà tí yóò bá kí lálẹ́ ṣé yóò mọ kí gbogbo ẹ̀ papọ̀ sókè náà ni àbí jẹ́jẹ́ òun náà ni yóò mọ kí èyí tó dàbí ìkẹta ń bibẹ̀ ó ní pé oníbèrè béèrè pé àwọn gbọ́ pé ìgbà tí èèyàn bá kú àti ẹni tí wọ́n wá kíyàn àtẹni tí wọ́n wá kí kò lẹ́tọ̀ọ́ kọ́ jẹ́ pé èèyàn mọ̀ á sọ pé èèyàn ń gbé apẹ́ kaná fáwọn tí bá wá ń kí ni dípò bẹ́ẹ̀ àwọn tí bá ń wá lọ́yẹ ká tún máa mú nǹkan wá wọ́n á ní tọ̀ tó bá tiẹ̀ wá lọ wáyé pé wọ́n ń gbé fún yàn láwọn tí èèyàn kú fún wọ́n ń gbé fáwọn tí ó wá kí wọ́n yí pé tọ̀ ẹ jẹ́ jẹ́ mú nǹkan nǹkan wọ́n ní ṣé àwọn táwọn bá jẹ báwọn ṣé haramu làwọn jẹ الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بير علاقكم نعم ناني كسين باني ṣé الله نعم الطيب باني ni الله باني الطيب نعم sọ àwọn ẹ̀rí نعم nínú rẹ̀ náà ni àdéhìí ti ìbéèrè dá lórí. inna allah ta'ala tayyiban la yaqbalu illa tayyiba. torí làwọn olùmọ̀ á sọ pé wọ́n yìí sọ ma ní tayyiban hmm. wọ́n sì ní pé ní at-tayyib torí pórúkọ ọlọ́ọ̀ hmm. ní at-tayyib ayé àpọ̀mọ ní abdul tayyib ni abdul tayyib ṣe eléyìí jẹba. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ tiwa. Nah àwọn tí ó bá jẹ́ orúkọ ọlọ́run tí wọ́n bá fi sọ ọmọ wọn yìí sábà pè dáadáa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ. dípò ká sọ pé abdultayib hmm. wọn lè máa sọ pé tayib ìyá tayib hmm. sọ gbogbo lẹ́yìn pé kò pè lásán nígbà tí èsì pé yẹn ṣe mùsùlùmí. Hmm. àwọn mùsùlùmí máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wọn ní túláàsì nọ́mbà túláàsì ní ká kọ́ nípa ẹ̀sìn wọn kì í ṣe nọ́mbà fẹ́ abdultayib sọ eléyìí jẹ́ báwọn. wọ́n ní sọláàtù wọ́tìrì báwo láti máa ka kí n bẹ̀. ìgbà yòówù tí yẹn bá fẹ́ ṣe sọláàtù wọ́tìrì ìgbà láyé wà fún yẹn láti ka kí ó sókè hmm. ẹni tó bá wà kà jẹ́jẹ́ kò sí tó burú mbẹ̀. òfin kan wá wà tó fẹ̀ tó gbòòrò hmm. tó di àwọn sọláàtì tá a máa ń ṣe nínú òfin ṣẹ̀ríà. náfìlà tá a máa ń ṣe tó bá jẹ́ pé òru àwọn náfìlà yẹn á kà kí ó sókè mbẹ̀. àwọn náfìlà tá a ń ṣe tó jọ̀sán àwọn náfìlà yẹn á máa kà kí o jẹ́jẹ́ ń bẹ̀ bá wá gbé síra wọn kò sí ní tó burú ń bẹ̀. ìbéèrè ẹlẹ́kẹta téèyàn bá kú fún yàn ẹni tí èèyàn kú fún kò sí nínú tọ́ba òfin ṣẹ̀rí àmú ó ti torí pé èèyàn kú fóun kó wá máa wá àti kó ẹni tí wọ́n ń kí òun lẹ́nu jọ hmm. nítorí pé nǹkan àbànújẹ́ ló dé sẹ́yìn màtí ìsìnkú àjọyọ̀ là ń ṣe. láti sọ pé wọ́n sì lè wá kí wa kí wọ́n lọ bẹ̀ ń gbẹ̀rẹ̀ fún hmm. nítorí pé ìbànújẹ́ ló dé ẹni tó sì wá kí wa kò wá kí wa kú oríire kú àjọyọ̀ hmm. níṣẹ́ ló wá bá wa kẹ́dùn hmm. wọ́n lè sọ aṣọ pé wá bá yẹn kẹ́dùn tó sì tún yanu tó máa ṣiṣẹ́ ìyanu tó jẹun sọ <laughs> gbogbo ọjọra wọn o ọjọra <laughs> wọn rárá báwọn náà bá rò dáadáa rí i pé kò bá làákà rárá ni sẹ́yìn téèyàn kú fún gan bẹ́ẹ̀ bá rò dáadáa ẹ̀rí kébọ́ ló ti bọ́ pọlọ mọ́ hmm. kámẹ́sẹ̀ tí ìsọpọ̀ òfin ọlọ́run ọ̀tàkù hmm. oúnjẹ kí ni fẹ́ máa sè fẹ́ni tó wá kí à ń kíyàn kó àṣẹyìndè à ń bá a dárò kíkẹ́ kí wọ́n kú gbàǹtọ́lọ̀ wọn bá wí hmm. wọ́n sì tún lọ ń gbóúnjẹ wá fún wa dá ló yẹ ká rẹ̀ lẹ́kùn ṣebí ẹni táwa lọ kí ló yẹ lẹ́kùn dá ló ká bá a wó oògùn sí ibi tí máa ń pa Hmm. ẹni tá a lọ kí ni nítorí pé àìrójú bá wọn hmm. yóò ti bá wọn débi pé wọn ò tiẹ̀ nílé gbàgbàdà kaná ṣùgbọ́n hmm. ní oúnjẹ tán fẹ́ máa ni o wípé àti ẹ̀rẹ́yìn bàbá àyà ẹ̀rẹ́yìn ìyá òfò àyẹn máa jẹun járe ẹ máa kí wa kú oríire ilé ọ̀kárí tó náà nìtumọ̀ eléyìí tó bá pé àwọn èèyàn bá ń jẹun torí eléyìí wàyí o sọ pé ọ̀sùn لآل جعفر طعاما فإنهم قد أتاهم ما يشغلهم ẹ máa ṣẹ́ńjẹ fún àwọn aráalé Ja'far nítorí tó dé bá wọn yìí ó tó láti kó àìrójú bá ní. kò túmọ̀ sí pé gbogbo wa pátá porongodo ládùúgbò àwa mọ̀lẹ́bí àwa àyè kan àwa ará torí pé tí ìṣẹ̀lẹ̀ aburú bá ṣẹlẹ̀ ó máa ń kan nìkan jọ nìkan lọ. Hmm sọ àwa tí ó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n tí àwọn ẹni tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n kò túmọ̀ sí pé gbogbo oníkálukú aláma wa ṣe díje ipá gbóúnjẹ lọ. Hmm. nítorí táwọn bá gbóúnjẹ lọ táwa náà tó dílé bíi ogún oúnjẹ ọ̀pọ̀ hmm. oúnjẹ ó lé ńlẹ̀ tó a sì ní fẹ́ máa wó oúnjẹ ràn pé kọ́ bàjẹ́ hmm. ibẹ̀ náà ni ó ti di pé ah, a lè máa wó oúnjẹ ìrìn máa pín fáwọn èèyàn tó wà ń kálẹ̀ wọ́n bá di pa akọ́lá ah, dá o ìtàn gbé wá là ń pín o ẹ̀ ń jẹ oúnjẹ lé olókùn náà nù ẹni tí èèyàn kú fún ni wọ́n ní wọ́n ṣe ń jẹ fún a sì máa ń tí ó lè yó inú hmm. àgbàgbọ́n èèyàn márùn-ún ní bẹ́ẹ̀lì ẹni tí èèyàn kú fún àbúrò á lọ sí kúlà mẹ́ẹ̀ẹ́dógún wa sáwa <laughs> ni ẹ àwọn ọ̀sẹ́ lọ́wọ́ àti takuta nábì sallallahu alaihi wasallam wọn gbóúnjẹ wá fún wa là ń ha o àbúrò gbóúnjẹ wá fún kẹ ẹ wọ́n ti fi ṣe sàrà àfọkùn yẹn gbọ́rọ̀ gbogbo ẹ̀ náà wọ́n máa wá irọ́ lọ́mọ lọ́rùn sílẹ̀ hmm. ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ wọn so ẹ̀yin tí èèyàn kú fún kódà bófin ṣẹ̀rí ọ̀sọ́ bẹ́ẹ̀ sọ́ba làkà ẹ̀ ṣe ẹ̀ ń ṣàjọyọ̀ ni tó hmm. tí wọ́n fà máa sọ pé ọlọ́run pinre kárí hmm. so eléyìí jẹ́ bó ṣe jẹ́. naam zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ láìgbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi ń wọ Facebook ẹ máa wò wá bá a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete ẹ máa fi ọ̀làdùnmí belò ẹ máa fi wá ẹ jẹ́ kí n tún máa fi tó wa létí pé nínú àwọn fọ́nrán tó jẹ́ ilé ìtẹ́tún lè máa ríwò yàtọ̀ sí gbígbọ́ nìkan èyí fídíò clips tí a ti ṣe sẹ́yìn lórí ètò yìí ẹ lè máa rí wò lórí ìkànnì YouTube báyìí tẹ́sí tó máa dánlódù ẹ̀ ẹ mọ̀ fi ọ̀làdùn níbi lù bákan náà. hello hello ìyá ó ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn alájímọ̀. Ẹ ṣe o màmá. Ó kàn jà sọ́pọ̀ rẹ̀. Àmín. Orúkọ mi Sherifat Abdulsalam láti owó orí Ògbómọ̀ṣọ́. À ń bọ̀ yín màmá. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àǹbàbá wa ni lórí ọkọ̀. Ọkọ̀ mhm. mẹ́ta mo sì fẹ́ béèrè. Orúkọ mi ẹ rí i pé ọmọ mi ń bá wáyé ẹni tí wọ́n bá ń díjọ jímọ̀. Mhm. Ṣé jímọ̀ ló yẹ kí wọ́n mọ̀ pé ní àbíjá ni? A rí i pé wọ́n tún bẹ́ẹ̀ lòmí ìjọ àwọn ẹlòmíì sọ pé abdulaziz mhm. èwo lọ́tọ̀nà ń bẹ̀ ẹ̀ẹ́kẹta àwọn ènìyàn mọ̀ sọ pé sọdíìkì mhm. àwọn ẹlòmíì sọ pé fàdíkù èwo lọ́tọ̀nà nù gbogbo ẹ̀ ìbéèrè kan fẹ́ béèrè ni. alhamdulilayi nínú ìbéèrè tẹ́ ẹ sí ẹ lọ́mọ mi mọ ọkọ̀ wáyé <laughs> àkọ́kọ́ ẹ bá àṣà yorùbá nù pọ ọmọ nǹkan ti mú kọ wáyé tó kọ tó mú wáyé yìí ń jọ wọn bí ló lọ hàn kó mú wáyé torí jọ wọn bí wọn fi dá mọ̀ pé bóyá jimá wọn mọ̀ pé àbí jamiu so àbí láìsè hmm. so àkọ́kọ́ ni kí bàbá ọmọ òní Ọlọ́run ọba fún láǹfààní kọ sọmọ rẹ̀ ló kọ tó bá wù hmm. so kò sì sẹ́nìkan tó mú kọ̀ọ̀kan wáyé tí wàhálì kan sọ fún yín ipò kọ báyìí lọ́mọ mú wáyé. Hmm ṣùgbọ́n tó fi ọlọ́run ọba dá lórí rẹ̀ ni pé ẹ sọmọ lórúkọ tó wù yín hmm. ẹ sì gbìyànjú láti rí i pé àwọn ọkọ tó dáa òun náà lè fi sọmọ yín hmm. nítorí náà àdìtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ sọ àwọn ọmọ yín lórúkọ tó dáa hmm. nítorí àti orúkọ ọmọ àti ti bàbá rẹ̀ ni wọ́n fi pè tó bá dijọ́ gbẹ̀ndà òkè ẹgbàá wa kan wá tó ní orúkọ ọmọ àti tìyá rẹ̀ ni wọ́n fi pè tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmá hmm. ṣùgbọ́n ẹgbà wa yìí lẹ́ǹtì ẹ̀ ṣùgbọ́n ẹgbà wa tó sọ pé wọ́n pè wá mọ́ bàbá wa lọ́jọ́ gbẹ̀ndà kìyàmá òun fẹsẹ̀ rìn lẹ̀ sínsìn. sọlẹ́ yìí túmọ̀ sí pé ńgbà tẹ́ bá sọ ọmọ ẹ gbọ́dọ̀ máa wá àwọn orúkọ tó dáa tó nítumà náà ni ẹ máa sọ àwọn ọmọ yín hmm. nínú àwọn orúkọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù náà ni Abdullah àti Abdulrahman hmm. so àwọn orúkọ sì pọ̀ bí àwọn orúkọ míì náà tó tún ní Abudu Hmm. bẹ́ẹ̀ náà ni kí wọ́n sọmọ níbi orúkọ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam muhammed àbí ahmed hmm. so bẹ́ẹ̀ náà ni orúkọ àwọn ànábì ọlọ́run àwọn orúkọ tó dáa ni orúkọ àwọn sọ̀hábà àwọn orúkọ tó dáa ni hmm. bẹ́ẹ̀ náà làwọn obìnrin àwọn obìnrin rere tó wà láyé tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tó ní kí wọ́n jẹ́ àwọn obìnrin rere tó yẹ pé gbogbo wa náà à máa mú ọkọ wọn díẹ̀díẹ̀ bíi maryam bíi asiya eh, ìyàwó fìràhùn so gbogbo àwọn eléyìí àwọn obìnrin rere tòbí àwọn bá sọ ọmọ rẹ̀ láwọn orúkọ àwọn dà àbúrúkọ àwọn obìnrin tó ń jẹ́ sàhábà kéèyàn sọ wọn ló kan bíi Fatima bíi Aisha bíi Khadija àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orúkọ tó dáa kéèyàn sọ mọ́ so ṣùgbọ́n jimá kò sí ti ń jẹ́bẹ̀ léde làrúbáwọ̀ Yorùbá ni jùmọ̀à jùmọ̀à òun náà lórúkọ jùmọ̀à so náà wọ́n tún pè ń jámíù hmm. so jùmọ̀à òun lé ó lè jẹ́ orúkọ tó máa fẹ́ sọ ọmọ pé orúkọ jùmọ̀á so ẹ wàá máa gbìyànjú láti máa bá wọn pè dáadáa hmm. jimá kò sí kọ lédè lárúbáwá kò sì nítumọ̀ lédè lárúbáwá hmm. ìpèkúpè yorùbá la fi borúkọ yẹn jẹ́ ń pípé hmm. jùmọ̀á so bẹ́ẹ̀ láà máa pè kò sí pàtàkì pété bá bímọ lọ́jọ́ jùmọ̀á kẹsàn-án jùmọ̀á kò sófin kan gan tó ní kẹsàn-án jùmọ̀á nítorí pé ẹ bí lọ́jọ́ jùmọ̀á so ó kọ tó bá wù yín lẹ́lẹ́ sọmọ yín kó sàtìjú ọkọ̀ tó dà hmm. so ẹ wá ní àwọn kan máa ń pọ ọmọ ní láìsì kò sí ní jẹ́ láìsì pé kú pé yóò bá mi kò sí ní jẹ́ láìsì rárá rárá bí bá tó máa bímọ ní ọjọ́ àlàmísì ẹ̀ wò má ṣe só mọ́ra wọn <laughs> so wọ́n sọ ń láìsì ìsọkúsọ hmm. so so Al-Aziz ń lórúkọ ọlọ́run gbàtọ́ máa fẹ́ pe ọmọ mọ́ orúkọ yìí wọ́n sọ pé Abdulaziz Abdulaziz hmm. so bẹ́ẹ̀ ló ṣe lè jẹ́ kò sí ní í ṣe pẹ̀lú pé abímọ níjọ́ àlàmísì ká sọmọ ní Abdulaziz ntọ́dàní nínú orúkọ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ náà ni wọ́n ní Sodiq àwọn ẹlòmíràn sọ pé Sodiq hmm. àwọn ẹlòmíràn sọ pé sáàdìkù hmm. so èwo ló ṣe déédéé àkọ́kọ́ ni pé ẹ̀rí pé àwọn ẹlòmíràn sọ pé Sodiq hmm. wọ́n ní Sodiq Sodiq Sodiq so gbogbo ẹ̀ Sodiq òun ló ṣe déédéé Sodiq òun ló ṣe déédéé ìtumọ̀ Sodiq òun náà ni olódodo. Mm olódodo tí máa sòdodo so bóyá ni wọ́n máa sọ àwọn ọmọ táwọn yẹn máa wá pè ní sọdík sọdík ìtumọ̀ rẹ̀ lọ́rẹ́ sáà lè sọmọ lọ́rẹ́ ọ̀rẹ́ ta ni so sọdíkọ ẹ máa bá wọn porúkọ àwọn ọmọ dáadáa ẹ má máa porúkọ ń pèkúpè tẹ́ni àkọ́kọ́ bá ti lè pè ń pèkúpè báyìí ẹ rí i pé gbogbo èèyàn tó kù wọ́n hàn lẹ́nu rẹ̀ ni làwọn náà bá máa pè ń pèkúpè o sọdíkọ ẹ sì já fi yá àwọn ọmọ wa ipò orúkọ tèmi sọ ni sọdík lápèjúwe tó bá pè sọdík kò ní dáhùn o tó bá pè sọdík kò ní dáhùn o sọdíkọ lórúkọ tiẹ̀ hmm. eléyìí jẹ bó ṣe jẹ. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín bíi tẹ́tí ń pè umu kulsum láti general. kí ni ìbéèrè yín. ìbéèrè mẹ́ta mo fẹ́ bí ìbéèrè mẹ́ta ọkọ ni pé ìgbà wo ni èèyàn lè bẹ sídọ̀mù dà nílẹ̀ Islam ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé èèyàn lè máa sọ bẹ́ẹ̀tì ọkọ wọn àti wípé ṣé ìgbà tí èèyàn bá ti kọ ohun fún ọkọ yìí náà ni àwọn màláìka wọn máa ṣépè fún yàn yálà bá gbé lóòrùn àbí nǹkan kan ṣe tí ọkọ wa ti yálọ̀ pẹ̀lú ìgbà tí inú tó rẹ́yìn o má wọrí o tàbí kò ó ṣàní ó ṣàn bínú kò ṣáà gbà gan pé mo gbà tí ìwọ ṣàtúrà wà ló pé òun ṣe ìpínlẹ̀ òní ẹlẹ́kẹta ni wípé gírámà ó ṣẹlẹ̀ pé gírámà ọ̀hún kan kú wọ́n wá mọ pé àwọn kan tó máa ń mọ ilé olórí yẹn tí wọ́n sọ pé kò dáa yẹn so àwọn. hello hello ìyá àgbọràn mọ. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tán béèrè nípa àgbà olè yẹn lè fún ọmọ lọ́yàdà. àkọ́kọ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé walwalidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a. àwọn màmá màmá tí wọ́n bímọ wọ́n máa rí àwọn ọmọ wọn fọ́dún méjì gbáko hmm. fún gbogbo èyí jẹ́ ti gbogbo ẹnikẹ́ni tó bá wù láti fún ọmọ lọ́yàn ní déédéé ìgbà tá a dá pé kó pé pérépéré hmm. irú wọn ni ó fún ọmọ lọ́yàn fọdún méjì àwọn olùmọ̀ sọ pé ìròyìn tọ́lọ̀ wọn bá ń fún wa ń bí ọ jáde níjáde àṣẹ ni wípé ẹ̀yin obìnrin o ẹ máa rí àwọn ọmọ yín fọdún méjì gbáko ṣùgbọ́n àṣẹ yẹn ń pè ní amron irshadi àṣẹ ìfinimànani hmm. eléyìí tó ṣe wípé kì í ṣe àṣẹ dandan túláàsì èyí tó jẹ́ pé téèyàn bá takoru rẹ̀ wọ́n yẹn sọ pé ó àmọ́ ń tó ṣe ọ̀tà kó ń tọ́ yẹ kó ṣe. sọ èyí túmọ̀ tó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ti wá gbọ́ ọ̀yàn lẹ́nu ọmọ tí yín kó tó di pé ẹ rè fọ́dún méjì ànípa ẹsẹ̀ lọ́n lópin ìgbà tí gbígba ọ̀yàn lẹ́nu rẹ̀ ọba ti kó bá làáfíà rẹ̀ sọ àmọ́ tó bá pé ó kó bá làáfíà rẹ̀ sọ ẹ tún tẹ̀síwájú pẹ̀lú pẹ̀fún lọ́yàn mm. eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní sáwọn lè jẹ́ pé àwọn fọwọ́ ara àwọn bọ́kọ àwọn ṣeré kọjá pé àwọn fi abẹ́ rẹ̀ ṣeré títí tí àtọ̀ ò fi jáde hmm. tára rẹ̀ ò fi balẹ̀ tójú rẹ̀ ọ̀ dà so bẹ́ẹ̀ ni kò sí tó burú nínú eléyìí tó bá pé obìnrin ń ló fi abẹ́ ọkọ rẹ̀ ṣeré títí tí àtọ̀ fi jáde ńbẹ̀ wọn à sẹ́lọ̀ yàtọ̀ sẹ́ni tó ń wá lọ́ọ́ rọṣẹ́ àbí ìpara ní fi ń pabẹ́ títí tó fi wá di pátọ̀ jáde lára rẹ̀ eléyìí ń takò fún ọlọ́run hmm. ọlọ́run ni walladina إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون àwọn tó yẹ kí wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn àwọn mùmínì nínú àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn obìnrin tí wọ́n ní kápá lórí wọn táwọn jẹ́rú àwọn eléyìí tó bá jẹ́ pé àwọn ni wọn ò bá ṣọ́ abẹ́ wọn lọ́dọ̀ wọn wọ́n yẹ sẹ́ni tá a lè bẹnu àtẹ́lù látàrí eléyìí amẹ́ni tó bá wá wà àti jẹ̀gbádùn kan téèyàn á máa wá lára obìnrin lára obìnrin míì àbígbọ́nà míì tó yàtọ̀ sí eléyìí àwọn eléyìí ẹlẹ́ni tó ta kò fihàn lọ. wàyí o tó bá wá ṣẹlẹ̀ wípé ọkùnrin tó ìyàwó rẹ̀ òun náà ní bá ṣeré láì jẹ́ pé wọ́n bá a lò pọ̀ ìyàwó rẹ̀ gbábẹ́ rẹ̀ mú títí àtọ̀ fi jáde wọn àṣẹ lọ. sàmọ́ tó bá jẹ́ pé ọkọ fúnra ara rẹ̀ láì jẹ́ pé ìyàwó rẹ̀ wọ́n jọ ń ṣeré ìyàwó rẹ̀ sí mbẹ́ báyẹ̀ lómi ń bá ìyàwó rẹ̀ jà ọwọ́ lọ dádì sínú yàrá lọ wọ́n fi ń gbòdì kí jáde kó òun sinmi à eléyìí ó ti takò ọlọ. lọ. ni ẹni tí ò níyàwó tó náà dárú àbáwọn obìnrin náà táwọn náà máa wọn dì eléyìí ìtakò lọ ni ọkọ lónìí rẹ ni fi bí ọ eléyìí bó ti ṣe wọ́n ní tí ṣé gbogbo ìgbà tóbìnrin bá ti kó oorun fọ́kọ náà làwọn mọ̀lẹ́kọ̀ máa làánà rẹ̀ lópin ìgbà tó bá ṣe pé kíkọ̀ tó kó oorun fọ́kọ yun kò nídìí kan pàtàkì eléyìí téèyàn lè gbára lé ju wípé òun sáfẹ́ fi àjọkọ lọ bíi ẹni tí ọkọ pèpè ọyá máa bọ̀ wá lórí ibùsùn mi tóbìnrin wa kọ̀ tó wá ní sílẹ̀yìn bẹ́ẹ̀ ní oúnjẹ ni à ń tọkọ tìtorí rẹ̀ fi ọkọ kó rẹ̀ náà nù wọ́n wá sọ pé wọ́n wà á tọkọ bá bá bẹ̀ tọ́ lọ sùn lẹ́ni tó ṣe pé inú rẹ̀ ń bàjẹ́ sí ọ wàá sùn lẹ́ni tó ṣe pé àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ títí tí lè fi mà àmọ́ tó bá pè dìwọ́ bá ń bẹ fóbìnrin bí àárẹ̀ bí àìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí nǹkan àbànújẹ́ kan ṣẹlẹ̀ sí eléyìí tí ó sì pamọ́ sọ́kọ náà sọ yẹ kọ́kọ́ náà kó náà jẹ́ni tó ṣe pé ó lérò tó dáa ó sì mọ̀ pé èèyàn náà lóbìnrin gẹ́gẹ́ bíi tòun kò wá yẹ ká máa di ẹrù téèyàn ò lérò ká máa dérò tọ wọn ní ìyá àgbà kan kú lágboolé kan kò béèrè béèrè ń tán wọn ni wọn máa ní tí wọn máa máa lórí sàárè wọn máa lé lórí so bẹ́ẹ̀ àwọn kan nu wọn sọ pé káwọn ò hu àbí káwọn máa hù kí lè fẹ́ máa bọ́ ọ́nú jẹ́sí látètè kọ́kọ́ ṣe kí ló mú yín máa ma nǹkan kan lórí sàárè ànábì ní ẹ̀ gbọ́dọ̀ ma nǹkan kan lórí sàárè ànábì lẹ̀ gbọ́dọ̀ rẹ́ sàárè rírẹ́ lásán ẹ̀ gbọ́dọ̀ rẹ́ so gbígbà tí èèyàn lówó tó fẹ́ ná dànù ni àwọn ẹlòmíì gan tó kú bá tún kú wọn tún lọ mú tangaran táìsì wọn lẹ máa lórí bàbá tí ò jókòó ní yàrá tí táìsì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí láyé ẹ̀ tó fi kú sọ àwọn àlọ́ máa lẹ táìsì máa lórí àwọn máa tan ara wa jẹ tún lè sín sí àbáwọlé wọn gbogbo yàrá yẹn wọ́n tún lẹ táìsì máa sálìjánà wà nù sálìjánà nù tí wọ́n máa sálìjánà lábẹ́ pẹ̀ mm. so akramakumullah ó yẹ kó jẹ́ pé àwọn èèyàn tẹ̀lé òfin Ọlọ́run kí ló dé tẹ́pẹ́ ànábì tó mọ̀nà ọ sọ fún apófin ọlọ́ọ̀ni àwọ̀ wà á máa máa máa àmà tẹ̀ lójúmọ́lẹ̀ hmm. wọ́n ní àwọn pé àwùjọ tí wàá lé àwọn èèyàn máa gé orí òkú bó bẹ́ẹ̀ rẹ símẹ́ǹtì náà tẹ̀ tún rẹ̀ só ní kí ọ̀daràn ọmọ wa fọ̀ hmm. ọ̀daràn ọ̀fọ̀ nígbà tó bá jẹ́ pò náà ó ti forí èèyàn mú kọrí tó hmm. agbárí tiẹ̀ náà so èèyàn sì jẹ́ bóyá àfa kan kò jẹ́ nǹkan bàbàrà nítorí òun náà ti lè wà nù ẹgbẹ́ aláwo sọ pé níjọ́ tó bá kú tán làwọn ológbò ni ó dè ní wọ́n sọ pé àwọn lẹ́rù kan táwọn fẹ́ gbé nulẹ̀ wọn ẹrù báwo hmm. wọ́n sọ pé ẹ̀yin ń wo bàbá yín lè má mu ẹ̀yin lẹ́yìn mọ́sáfà ọmọlẹ́gbẹ́ olóògbò nínú. so nítorí tẹ́ bá lọ wá abẹ́ bẹ́ẹ̀ dìgẹ́ rí agbárí tó náà fi ń fọ́kọ mu. Hmm. àwọn náà ní di tiẹ̀ hmm. irú igbá tá a bá fi win kàlà fi san hmm. ìwọ́n ṣe lè fagbárí táwọn kan fọ́kọ mu tí wọ́n ní fi tiẹ̀ náà fọ́kọ mu. ọlọmọṣẹ́ alọmọlẹ́gbẹ́ òfò. hello. hello. naam orúkọ yín o. asalaamualeykum. wa aleykum salaam. mi ni adi kasimu kan yadi kasimu láti Gabon naam kí ni ìbéèrè yín. ìbéèrè mi fún dọ̀tún wa ni pé àwa tá wà ní ilẹ̀ yìí ní Gabon bí mm-hmm. láti ìgbà tí coronavirus ti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ sí sí àwọn masjid wa tàbí bẹ̀rẹ̀ sí sí pẹ̀lẹ́sì jùmọ̀ mm-hmm. lára nígbà tó lọ dọ̀tún wa mo ṣe àdájọ́ mùsùlùmí nílùú náà sẹ́yìn àti ìfọ́sí ìjọba báyìí. ìbéèrè mi ò kejì ni pé ẹni tí ń ṣoore fún yàn tí wọ́n ń ṣe ìmúṣẹ́rẹ́ yóò jìyàwó ni ọba adẹ́gà pèsè kalẹ̀ fún owó èèyàn bẹ́ẹ̀. tọ́ ọ̀rẹ́ àti wọ̀nyí. alhamdulilayi wọ́n ní ní Gabon táwọn wà láti ìgbà tí coronavirus tó ti wáyé so wọn àti ìsinmi síláàsì fáwọn èèyàn láti ṣe sọ láti lójú mọ́ àdìsí ṣé àwọn ti máa ṣẹ̀ sófin ọlọ́run báyìí akọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run gbogbo nǹkan tí a ṣe tá a fi wà lábẹ́ ẹ̀ṣọ́ àti ààbò so islam pa wá láṣẹ pẹ̀lú ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó ní ẹran tí máa ń sáré ẹ gbọ́dọ̀ kí bọ àárín agbo ẹran táwọn sáré nítorí tẹ bá kí èyí tí ń sáré bọ àárín agbo ẹran tí ó sáré ó súnmọ́ kí ara yẹn kọ ràn so bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi ó ní ẹ sá fún aká irú bẹ́ẹ̀ tí ṣe máa sá fún kìnìún hmm. sir nínú al-majlumi firaraka min al-asad gbogbo eléyìí ó ń túmọ̀ sí pé ká wá ìsọ níbi káburú ọmọ ṣe wá òun gan-an ló pé ju ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ káburú ṣe wá ká ṣẹ̀ṣẹ̀ wá máa wóògùn rẹ̀ lọ. Hmm. wàyí o tẹ́lẹ̀ ìbá yé wa bẹ́ẹ̀ àwọn àjọba gbogbo tó ń ní ah, ọmọ ṣe mọ́ṣáláṣí ọmọ ṣe kínní so gbogbo ẹ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ ni lórúkọ pé bóyá àmẹ́ni tí nǹkan yìí ń ṣe. Hmm. tàbá sì fa àwọn èèyàn lẹ̀ pé bẹ́ẹ̀ ti ṣe ń lúpọ̀ mọ́ra yín tẹ́lẹ̀ náà tẹ̀síwájú pẹ̀lú àjàkálẹ̀ àrùn tí ń bẹ yìí ó léwu. Hmm. kọ́mọ́dọ̀ jẹ́ pé àwọn èèyàn wọ́n forí kásá ọjà tí wọ́n sanwó rẹ̀ lọ́fẹ̀ẹ́. Hmm. so eléyìí ń jẹ́ bá wọn. bá tí ti ṣe pé ẹ̀yin náà lẹ dínà mọ́ṣáláṣí mọ́ra yín ẹ̀yin lẹ máa màlẹ́ lọ. sọ ẹnìkan ló ní kẹ́ ẹ má lọ nítorí àti wá sọ fún yín. so inṣàlá kò sẹ́sẹ̀ ń bẹ̀ ẹ sá ti máa ṣe sọ̀látù bọ́hùr dípò sọ̀látò jùmọ̀á nígbà tí kò bá ti sí àǹfààní fún yín láti ṣe sọ̀látò jùmọ̀á sọ̀látò bọ́ọ̀rù lẹ́ẹ̀mẹ̀sì. ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n jẹ́ agbó àwọn tó jẹ́ alákòóso ìjọba lọ́dọ̀ yín náà àwọn náà ń bùkátà láti jọ pé wọn ò dórí kodò wọn wá kọsẹ̀ sókè wọn máa ṣèṣe fáwọn ọmọ tí ń lọ láyé. sọ gbogbo olúlé ayé náà náà ti dẹ́kun rẹ̀ fáwọn èèyàn láti lọ́ọ́ máa sin lọ́n báwo ni ó ṣe tọ́ pé káwọn èèyàn lọ́ọ́ máa lọ ọjà kí wọ́n máa ṣe káràkátà kí wọ́n máa fẹ̀gbẹ́ lùgbẹ́ Hmm. kí wọ́n máa jẹ́ pé wọ́n ń kọlura wọn lọ́jà tó lọ́wọ́ àjẹ́ pé kásin lọ́n ìbẹ̀lẹ̀ wúwà ìbẹ̀lẹ̀ aburú wà. Hmm. ẹ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ àrùn yìí títàn káàkiri ríran rẹ̀ náà níbo wọn ti sọ pé mọ́ṣáláṣí wọn ti ń kó. so nítorí ẹ̀ kéèyàn kàn má jẹ́ pọ́tọ̀ lọ́ọ̀ni pọ́nbélé ó fẹ́ dí àwọn èèyàn lọ́nà láti sin lọ́n gbà tó òun sin lọ́n tẹ́lẹ̀ hmm. so ọ yẹ káwọn náà kíyèsí bó tilẹ̀ jẹ́ pé corona virus yẹn kó lọ́wọ́ là wá kọ́ gbà wá ẹ rí i pé ní ẹni lọ́lọ́ta wà yí àárẹ̀ yẹn àbí àjàkálẹ̀ àrùn yẹn ó tún ń tàn ká burúkú burúkú hmm. láwọn ìlú kan ní ìsìn bíi India hmm. bíi àwọn Europe kọlọ́wọ́n dákun kọ́ sànù àkọ́bá àkókò ńlẹ̀ pátápátá yìí ṣe ń tẹ́ nìkan fi lè yọ ẹnìkan hmm. nítorí pé China ló ti bẹ̀rẹ̀ hmm. ó padà di fanka ó padà di tọrọ fankálé ó padà di tó ṣe pé kò fẹ́ẹ̀ síbi kan láyé tí ò dé kọlọ́wọ́n dákun kọ́ sọ wa kọ́ là wa ká kó pátápátá. so wọ́n ní ẹni tí ń sọrí fún yàn àmọ́ tó ṣe pé máa ṣèrègùn kí ni irú ìjìyà tó wà fún ìjìyà tó wà fún náà ni pé fowó ṣòfò ó fowó ṣòfò lásán ọlọ́run yá ayọ̀ alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu ri'a an-nas wa la yu'minu billahi wal yawmil akhir ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ má fọwọ́ ara yín ba sàrà àtẹ̀sí jẹ́ pẹ̀lú ìlara hmm. àti ìfarani tẹ̀ ń ṣoore fún hmm. nítorí pé ní ìsinyìí báyìí ó ṣoore fún mi àwọn à fi sọ̀rọ̀ òun fi ń ṣèrègún pé aṣọ tó ń wọ ibà náà ládá sí ọlọ́run bàtà tó wọ yóò bá jẹ́ pa fún ọ lómi ṣé ibi tí tẹ́lẹ̀ tó ń wọ náà lọ́ọ́ máa gbé ká hmm. ilé tó ń gbé nǹkan ibà wa náà àdàkùn fọ́ọ̀mù tiẹ̀ hmm. fọ́ọ̀mù tiẹ̀ torí pé kí àgbàdo tó dáyé lọ́lọ́run ti ṣe ń takùkọ tiwa náà jẹ so ó rí i pé àṣẹ tẹ́ náà ni ó padà tẹ́ náà ni hmm. téèyàn bá ti jó nírègùn yóò tẹ̀ ni yóò tẹ́ kọjá sísọ gbogbo orí tó sì wá ṣe náà kò ní lóòrìn kankan mọ́ kò ní lóòrìn kankan mọ́ torí ẹ̀ nítorí dáa náà ni pé kéèyàn ó sóore rẹ̀ ń bò ń kẹ́lẹ́ kó sì fara pamọ́ débi pé ẹni tó sóore fún gan ò ní fẹ́ lè sọ pé lágbájá báyìí pàtó ló sóore fún mi lọ́rọ̀ náà ò rí ọ nígbà tó ń sóore fún hmm. so irú rẹ̀ làwọn ẹni àwọn ẹni rí máa ṣe hmm. nínú àwọn èèyàn méje tánàbí sallallahu alaihi wasallam hmm. sọ pé wọ́n máa bẹ lábẹ́ bòjú ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndàl kìyà àmọ́jọ́ tí ò ní sí bòjú mi àfitọ́ Allah òun náà ni wa rajulun tasaddaqa biyaminihi fa akhfa hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminuhu ẹni tó ṣe kó ṣe sàrà pẹ̀lọ́wọ́ ọ̀tún rẹ̀ tó wá gbé pamọ́ ó gbé sàrà pamọ́ látọwọ́ ọ̀tún ó gbé pamọ́ sọ́wọ́ òsì hmm. ọwọ́ rí òsì ọmọ ní tọwọ́ ọ̀tún ná so àwọn ẹni renu èyí hmm. ṣe pé eh, donated by eh, kìnnì kan gbogbo nǹkan donated by donated by kí ló wá ń fẹ́ kó sẹ́kù fọ́njọ́ gbẹ̀ndàlùkìyàmù. Hmm. Hello. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi ó kàn yín bí ẹ ti ń pè. Ahmed ló sọ̀rọ̀ láti Ìlọrin. Láti Ìlọrin kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni kí wọ́n fẹ́ gbé ìkọ́mẹ́sì wọ́n fẹ́ ṣe kọ́mọ báyìí. Mhm. Káàkiri tó wá láwọn jàmáà kan kọ́ máa ṣe láyélá ìlànà láyélá ìlànà síwájú kan tó fi kọ́ mọ̀. Mhm. Kí ni ìṣẹ̀lẹ̀ àṣọ ìpínlẹ̀ pẹ́pẹ́ náà dọ̀tọ̀? Àwọn tíṣẹ̀rí àṣọ ń parẹ̀ nípa àwọn eléyìí wọn ọ̀gbọ́ ìsìlámù yìí àwọn tọ̀rí kọ́ nìyẹn. Mhm so ẹni tó ń ṣe tọríkọ generally ti wọn tọgà wọn bá ti sọ làwọn tẹ̀lé àwọn ọfẹ tẹ̀lé pọlọ ń sọ àbánabi sallallahu alaihi wasallam sọ so n táà sì ṣe fúnru wọn náà ní ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ kẹsìn islam òye wọn so ẹni tí ó mà ogun rẹ̀ náà ní kí wọn kọ́ lẹ́kọ̀ọ́ kọ mà nípa ẹ̀sìn yẹn ẹwọn ni wọn ń ṣe kọ ọmọ ní ìsìnkẹ máa gbára gbóná wọn ti ṣèkẹ fẹ já sàwọn ló máa ń ṣe la ilaha illallah wọn máa jẹra wọn lẹ́sẹ̀ láyà wọn máa kódà bọ jẹra rẹ̀ lẹ́sẹ̀ láyà bóun wí sọláàtì tọ́lọ̀ ni kò ṣe kò ṣe bó ti ṣe dáa àti bó ti ṣe tọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń parí hmm. so àwọn nǹkan tí ìsara ẹ̀sìn ni wọ́n máa mú mẹ́sìn wọ́n sì tún fagídí kun àti fẹ́nu tẹ́lẹ̀ ìjọba ṣèjọ. ẹ má gbàgbé pé ẹ darapọ̀ wa ní ìkànnì ojú ìwò mi wọ Facebook ẹ máa fi ọlọ́dún níbi lè wá kẹ̀tún máa share kẹ̀tún máa like ẹ̀ pẹ̀lú bákan náà lẹ́tún lè máa rí àwọn fọ́nrán fídíò ètò yìí wò lórí ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùn níbi ìlú wa bákan náà ẹ tún lè máa rí dánlóòdù níbẹ̀ pẹ̀lú. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ yín. ọmọ ọba lókun olókùn rà tó kéde ní Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi lórí ayẹyẹ ọjọ́ òbí ṣíṣe. Hmm. a gbọ́ lórí fatuwa kan pé wọ́n ní ànábì ní òun máa gba àwẹ̀ ọjọ́ Monday gẹ́gẹ́ bí ọjọ́ ayẹyẹ ọjọ́ òbí òun. tọjọ́ hmm. tọ́ọ̀sì àwọn máa gbà á wọ́n máa ṣe déédéé àsìkò tí wọ́n bá gbé báyìí ọmọdéwájú ọlọ́run ó lè wà ní dáadáa ìbéèrè tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lórí eléyìí ni pé ṣé àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn yìí lórí ayẹyẹ ọjọ́ òbí ṣíṣe yìí tó yege àti pé ìlànà wo gan ni sẹ̀rí àsìlám gbà ká fi gbé ká fi dúpẹ́ fọ́lọ́n pé à ń ṣe ọjọ́ òbí pé ọjọ́ wa tó lè kà sí títí tó ń dẹ́ka bákan náà. alhamdulilayi ọkọ ni pé kò sí nǹkan bàbàrà ní ọjọ́ tí wọ́n bí yàn láyé hmm. ọjọ́ tí wọ́n bí wa sáyé tó bá yípo tó dé kò sí nǹkan kan bàbàrà ń bẹ̀. Hmm nítorí pé a rí i pé tó jà lọ́dọ̀ ọlọ́run bá wa òun náà ní kékin lè gbélé ayé sí ọlọ́run bá ẹlẹ́dàá sọ pé tabaraka alladhi biyadihi almulk wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa almawta walhayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa alaziz alghafur ọlọ́run bá lọ́ba tó dá ìsẹ̀mí àti kú nítorí kó lè bá a dán wa wò mm. ta tí ó ṣiṣẹ́ tọ́ rẹ̀ wà tó sunwọ̀n jù. <coughs> ibi tọrọ wà ó kọjá gbogbo rọ kọjá gbogbo rọ àtàdánwò tá n bá ká ẹni tó gbowó lọ́wọ́ rẹ̀ pò ń sọjọ́ ọ̀bì òun ò ní sọ fún ọ pé kódà gbogbo àwọn àwáwí ni wọ́n máa wí gbogbo ní tí ìsara rẹ̀ ni wọ́n máa sọ ń bò lánàbì sallallahu alaihi wasallam ti sọ pé òun fi ń ṣàjọ̀dún ọjọ́ tán bí òun lòun fi ń sọ sùyàmù ọjọ́ àtìní bóyá Yorùbá wọn sọ hmm. ànábì ó sọ pé mò ń ṣàjọ̀dún ọjọ́ tán bí mi hmm. nítorí pé ànábì ṣe sùyàmù ọjọ́ àtìní wọ́n á bi léèrè ó ní ọjọ́ tí wọ́n bí mi nìyẹn sọ hmm. wá sọ pé òun ṣàjọ̀dún Hmm. àbẹ́ ìmọ̀ tó máa jọ̀dún ìdàmọ̀ hmm. pé náà ní ìsìn tẹ́nìkan bá lọ tútùkútù tọ́sọ pé ànábì fi ṣàjọ̀dún ìdàmọ̀ pé gbogbo ẹni tó náà fẹ́ ṣe àjọ̀dún ọjọ́ òbí yóò ní à ah, òun ah. gbára lé níta ànábì ṣe ni. ọ̀nà sínú. sọ kéésì ṣe yorùbá làǹbì ń sọ èyí hmm. ṣe yorùbá làwọn sàhábà ń sọ àṣírí má tútùkútù náà rí nítorí pé a fẹ́ ṣe àwọn èèyàn lọ́nà. sọ ànábì sallallahu alaihi wasallam sọ pọ́jọ́ tí wọ́n bí mi nù. sọ ànábì sallallahu alaihi wasallam ó sì sọ nípa sùyàmù ọjọ́ àtìní Hmm. àti alhamis bákan náà ọjọ́ méjèèjì bákan náà wípé àwọn ọjọ́ méjèèjì yìí kájọ yé wa àwọn ọjọ́ méjèèjì yìí wọ́n á máa gbé iṣẹ́ ẹrú wọ́n á máa gbé hàn lọ́n ọwọ́ hmm. àwù mí pé ńgbà tí wọ́n bá gbé iṣẹ́ tèmi hàn lọ́n kí n wà ní ìkẹnuró hmm. tí mò ń fi ṣẹ̀sìn fọlọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ tó bá jẹ́ pé súnà bá ní gbogbo sọ̀hábà náà ni ọba mú ọjọ́ tí wọ́n bí òun náà ni ọba mú níbàdà tó náà máa fi ṣe sùyàmù torí ẹ̀ ló ṣe hàn sí wa pé ká ṣe sùyàmù ọjọ́ àtìní nìkan àtọ́jọ́ alhamis nìkan àfi tẹ̀lé lánàá anabi wa muhammed sallallahu alayhi sallam kìí ṣe torí pọ́jọ́ tán bí anabi nù so ìlànà anabi sallallahu alayhi sallam là ń tẹ̀lé nítorí pé ọjọ́ yẹn ó ní wọ́n máa gbé iṣẹ́ ẹrú àti àtìní àti alhamis wọ́n á máa gbé hàn lọ́n ọ wá wo àwọn pé ńgbà tí wọ́n bá gbé ṣe hàn lọ́n káwọn wà nípò ẹni tó kẹnu ló ti fi ń ṣẹ̀sìn fọlọ́. Allah ṣẹlẹ̀ ń ṣe jẹ́ ẹ wá ní ọ̀nà wo ni islam là kalẹ̀ tẹ́ fi máa ṣàjọ̀dún ọjọ́ tán bí yín islam ọ̀làna kankan kalẹ̀ fún tí ọ̀dà hmm. islam pa gbogbo tí ọ̀dà rẹ ni hmm. so n tẹ́yìn ó ṣe ni pé ọ̀nà wo ni islam là kalẹ̀ tí n fi ní kábàámà pé mo wáyé hmm. tí n fi rọ́nà lọ́lọ́la gbẹ̀ǹdà kìyàmà ọ̀nà náà ni kẹ́ di alukurani àti sunna anabi sallallahu alaihi wasallam kẹ́ dimu kẹ́ fagidi àti fẹ́nu àti bá a ṣe bá àwọn bàbá wa kẹ́ fi sílẹ̀ tó bá ti takotọ́ lọ́n tó takotọ́ anabi sallallahu alaihi plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín yẹn ti ń pè. wọn á ti lọrin mo ní sọ̀rọ̀. ó kọ yín. hamid ladi lọrin. kí ni ìbéèrè yín o. ìlàkùnṣe ìfirun gbọ́n lẹ́ẹ̀ ṣé kàn ó kàn pa nínú súnà ànábì ni àbí ẹni bá wù because bí àwọn àfáà kan tó ṣe ń sọ kò fìdí múlẹ̀ kò sí bálà wọ́n ṣe ń sọ ọ́ pé wọ́n ti ń sọ̀fẹ́ nu wọn sí ọ̀làpọ̀jà àfa àmọ́tàfẹ́sọ́lọ́wọ́ nìyẹn bẹ́ẹ̀ ṣòkòtò títẹ̀ mọ́lẹ̀ kí ni Islam sọ lórí ẹ̀ ṣé ẹni bá wù náà ni àbẹ́ni tí ò bá wù ìkẹta ń bẹ̀ mhm. kí làdá mi jí láti aago márùn-ún Mm. kó máa wí ẹ wá kírun ẹ lá kó sáà máa wí gbogbo ẹ̀ múrò wúrú mọ́ra wọn mm. kí ni Islam sọ pẹ̀lú ẹ̀ gangan ṣàbí kó kàn ìran kó sì dákẹ́. Sọ alhamdulilayi ọ dàbí wà tí ẹni tí ń béèrè gbogbo tí ń béèrè ń parí ọ̀ma ọ̀ma tá a sọ àbùrọ̀mọ́ á béèrè fáwọn èèyàn hmm. sọ ẹni tí nǹkan ọ̀bá yé ni kò máa béèrè. nítorí pé ètò yìí kọ̀ wá fún kákan basiko jẹ́ ọlọ́run tí ó ti yé wọ̀ wọ́n máa ṣàlàyé ntosi tó wà nítòsí rẹ̀ kó so àmọ́ pé nǹkan tó tó ti mana náà lákàn tó máa bàsíkò jẹ́ lé lórí àlè hmm. ń tiwa àkọ́kọ́ ọ̀ràn yẹn ni fi irun gbọ̀n rẹ lẹ̀ tó bá fi sílẹ̀ ọ̀sẹ̀ lọ́n ọ̀sẹ̀ torí níbi tí wọ́n ti ń ṣàlàyé àwọn sunan al-fitra so wọ́n ṣàlàyé pé ẹni tó bá màmá tó bá lọ fárùngbọ̀n rẹ̀ yóò jẹ̀gbà so nǹkan ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ ni wọ́n fi mú ni wọ́n tún lùyàn àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ màlìkí à ń tòsí ń bínú wa ẹ má ti jà lọ jìnnà tó rẹ pé tíra tẹ́ ń dápọ̀ àwọ̀ rírí. <laughs> kò sí ṣe lọ jìnnà báyìí. so bákan náà sokoto, anábìsọ̀ lọ́wọ́ àdìsọ́ là ń sọ pé ṣòkòtò rẹ ẹ̀wù rẹ Hmm. ìlọ́dì rẹ tó bá ti tayọ kókósẹ̀ rẹ inú náà lọ́gbẹ̀sán rẹ sẹ́lẹ̀yìn ni tó bá wù ọ tí ọ bá wù ọ ìwọ fẹ́ wọ náà uh, ìwọ fẹ́ wọ náà nọ́mbà túláàsì hmm. ìlélẹ́yìí so bẹ́ẹ̀ náà ni pé eh, bàbá kan pèpè fún sọlá látago márùn yọmọ á pariwo ẹ dìde o hmm. ẹ wọn pariwo ọlọ́ọ̀láyún ó ti kù sọ́jú mẹ́ta tọ́kọ sí o ẹgbẹ́ yìí náà mọ̀ pé èèyàn ò sí náà ẹ̀sìn ọlọ. <laughs> Hmm. bàbá tí ń wí gan-an oní òlè kò lè rẹ́rìí mu wa fún títí tí ehoro rẹ̀ ó fi hùwò. tó hmm. gbogbo eléyìí sára ẹ̀sìn wa hmm. tó bá ti pèpè fún sọ̀láàt ó ti tó. tí àlùfájàrí bá sì yọ ẹ pèpè fún sọ̀láàt ní pèpè eléyìí tí ó ní í ṣe pẹ̀lú àṣùbà. tẹ́ bá ti pẹ́ ńtọ́ lọ́lọ́ ń sìn yọ wà. ẹni tí ó bá wá tẹ́lẹ̀ náà fẹsẹ̀ mọ̀ pé ẹlòmíì ti jí jí jí kó tó di pọ́n pèpè fún sọ̀lá àtìgá títí ń sin náà. sọ ẹni tí ó sì fẹ́ kan ṣe tẹ́lẹ̀ náà kódà bí wọ́n lu odó tí wọ́n ń gbá ọmọ odó lójú létí kò yọ ọmọ sùn ni. Hmm. ẹlẹ́yin jẹ́ gbèsè. ẹlọ́ ẹlọ́. assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi wabarakatuh. tí wọ́n kọ́ yín yọ tí ń pè ó. orúkọ mi ni abdulwadu èyí pé láti China. láti China. ibẹ̀ ni sà. tọ́ à ń gbọ́ yín o kí ni ìbéèrè yín ní àsìkò yìí mm-hmm. wọ́n ti ọdún kan nínú àwọn ọdún wọn ní pẹ̀. Mm-hmm. so ọ̀tẹ́ náà olùkọ́ wa fi ẹ̀bùn rẹ́sẹ̀ sí wa ọwọ́ ni káyà fọ́tò gbogbo àtó fún lẹ́bùn káyà fọ́tò ká sẹ́ndì rẹ̀ sóhun ká sì tún ẹ̀bùn ara wa. mo pẹ̀lú àwọn tí wọ́n ya fọ́tò náà àmọ́ yìí gba ẹ̀bùn náà nítorí mo ta ti gbọ́ pé kọ̀dá káwọn kópa nínú nǹkan bẹ́ẹ̀ ni ìbéèrè wa ni pé ṣé mo ṣe àti ètò ní àbí mo ṣe àkejì. alhamdulilayi. ìbéèrè lẹ́ẹ̀kejì. ni pé. à ń gbọ́ yín o. à ń gbọ́ yín o. alhamdulilayi. naam. naam ọ̀ya. hello. naam à ń gbọ́ yín báyìí. so torí pé nàìjíríà kan yìí ti wà high dọ́là ẹ̀sìn yìí ti wà high. Mm-hmm. so ohun tí mo sì àwọn tó jẹ́ student bẹ́ẹ̀ lórí ṣe níṣe ni pé wọ́n mú atm china wọ́n lọ bí bóun bank mm-hmm. so wọ́n tó akọ̀ bá ti yẹn tàrà sí náírà ṣé nàìjíríà kan sí wọn wọ́n ti tòun gbọ́ tó o bó ṣe ṣe kí yẹn wọ́n jẹnẹrẹ́tì income ìyẹn ṣèṣe iye òtí dífá bí ìwà ni pé ṣé ilé ọlẹ́tọ̀ àbíkọ̀ lẹ́tọ̀ọ́ alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni wọ́n ń ṣe ọdún kan lọ́wọ́ báyìí hmm. nínú àwọn ọdún wọn ní China bẹ́ẹ̀ ni àwọn ọdún pọ̀ tí wọ́n máa ń ṣe ní China hmm. nítorí pé àwọn China tẹ̀rí yẹn ẹ̀sìn kan làwọn ń ṣe wọ́n ń pè ní Buddha so inú ẹ̀sìn bóòdù àwọn yẹn nínú tí wọ́n máa ń sìn ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀bẹ́ nínú tí wọ́n máa ń sìn aláǹgbà bẹ́ẹ̀bẹ́ so àwọn ẹ̀sìn wọn yẹn wọ́n sì máa ń ní àwọn ọdún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa ń ṣe fún wọn. wọ́n á ní wọ́n ń ṣe ọ̀kan nínú àwọn ọdún yẹn òun jẹ́ akẹ́kọ̀ọ́ ní China àwọn olùkọ́ wọn wá ní eh, wọ́n fẹ́ bùn ránṣẹ́ sí wọn wọ́n nítorí ìdùnnú ọdún táwọn ṣe yìí o ẹ̀yà fọ́tò ránṣẹ́ àkọ́kọ́ ni pé fọ́tò tẹ ìyá ránṣẹ́ àwọn àkọ́kọ́ haram ni fọ́tò lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì fọ́tò tẹ ìyá ránṣẹ́ àyẹn náà fi ń bá àwọn sọ ọdún náà nù ìgbà hmm. tó sọ pé ẹ fi fọ́tò ránṣẹ́ sùn nítorí ọdún tí àwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìgbà hmm. eléyìí ni ọ̀yẹ́ kọ́ bá àwọn kópa ń bẹ rárá rárá hmm. àkọ́kọ́ nítorí pé fọ́tò haram ni ẹlẹ́ẹ̀kejì má bá kèfèrí sọdún òfin ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta wa ni pé tí ẹni tí ì ṣe mùsùlùmí tó bá ti torí pọ̀ ń sọdún tó bá fún ẹlẹ́bùn òfin ẹ̀sìn islam sọ pé kò burúkọ gbà hmm. lópin ìgbà tó bá ṣe pé kìí ṣàkọ́kọ́ ìnirú rẹ̀ ń ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti ẹ̀ yìí hmm. máa bùn ọ lẹ́bùn ìwọ náà sì máa bùn ọ lẹ́bùn yìí hmm. máa bùn ọ lẹ́bùn ìwọ náà máa bùn ọ lẹ́bùn ẹ̀bùn yìí ọ̀ wá jẹ́ nǹkan kan tó fi nǹkan kan yàtọ̀ sírò etí tí máa bùn ọ tẹ́lẹ̀ nítorí pòǹbà sọdún sòtọ́ bá ti jẹ́ bẹ́ẹ̀ kò sí kò sí ní tó burú pé kọ́ gbà á lópin ìgbà tó bá yẹ pé kò sí ẹran tí wọ́n dún bú nítorí ọdún yẹn nù rẹ̀ hmm. àmọ́ tí ẹran bá wà ń bẹ̀ tí wọ́n dún nítorí ọdún yẹn ọ̀gbọ́dọ̀ gbà ó hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ hmm. wọn láwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ ní China nísìn pẹ̀lú bí naira ti ṣe fall so bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wà ní UK àwọn náà sọ pé the same thing náà ni ti ń ṣẹlẹ̀ so wípé bí náírà ti ṣe fall yìí táwọn bá ra lówó díẹ̀ lọ táwọn bá fi ránṣẹ́ sílé kí wọ́n bá convert ẹ̀ sí náírà so àwọn àdìpọ̀ owó yẹn pọ̀ gan sáwọn lè máa ṣe lówó kó jẹ́ pé àwọn máa gbìyànjú láti tẹ̀lé owó jọ nílùú òyìnbó táwọn wà àti ro China Japan nkankan táwọn bá ti ro táwọn convert sí dọ́là àbí pound sterling táwọn fi ránṣẹ́ sí Nàìjíríà kí wọ́n bá wọn convert sí náírà kí wọ́n bá wọn kó jọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ hmm. eléyìí ò túmọ̀ sí pọ̀njẹ́ rìbá ṣebí olówó ìlú òkèèrè tó ṣẹ̀ sí náírà ni tó bá ní wá ṣẹ̀ sí náírà kọ́ pọ̀ kò sí wàhálà mi náà jazakumullahu khairan ẹ jẹ́ ká mú ìbéèrè bíi ẹyọ kan bíi méjì sí ẹ lọ́wọ́. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh wọ́n kọ́ ibi ẹtí ń pè. orúkọ yín o. umu kọ́ ọ̀rọ̀ láti lè fẹ̀ umu kọ́ ẹ̀. láti. láti lè fẹ̀. láti lè fẹ̀ kí ni ìbéèrè yín ẹjọ́ mo fẹ́ bí ṣáàzù ayọ̀lẹ̀ pé ǹjẹ́ ó já sí èèyàn máa wọ iye ẹ̀rìn tó bá wà yẹn ṣe for example two rand. okay now tọ́ àti wọ̀nyí. náà n pé yẹtí àbí ẹgbà ọwọ́ àbí wórówóró ẹsẹ̀ tó bá ti wà ní àwòrán òrùka sáwọn lè máa wọ̀ kó sí tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ wa sọ. ó ti lọ́ọ́ pé Sheikh Al-Albani rahimahullah àwọn sọ pé àdìsí kan bẹ fihi an-nahyu 'ani adh-dhahab ipe anabi sallallahu alaihi wasallam kọ̀ fáwọn obìnrin láti lo gold tó bá ti wà láwòrán òrùka. Hmm. so ṣùgbọ́n àwọn olùmọ̀ asopọ̀ àdìsí yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ so ẹni tó bá ló fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ tó òun ni ó lò hmm. so kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù irú rẹ̀ náà ni ẹ má ṣe sùyàmù ọjọ́ accept àyàfi tó bá jẹ́ ọjọ́ kan nínú Ramadan lápèjúwe àdìsí yẹn gbogbo àwọn olùmọ̀ ẹ̀sìn Islam tó pọ̀ jù wọ́n sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ so náà ni Sheikhul Islam Ibn Taymiyyah ló sọ pé àdìsí yẹn tó bá fẹsẹ̀ rinlẹ̀ mansukh ni àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ da'if ni. sọ ọjọ́ bó ṣe jẹ́. hello ẹ̀yin láyìíká díẹ̀ hello. hello wàhálàkùn sàlámù rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè o. ẹ̀mí ilẹ̀ adíkọ́ sí náà mo padà aláàbò gàbọ̀. kí ni ìbéèrè yín padà. ìbéèrè mi ni pé obìnrin tí ń ṣe nǹkan ayélujára ẹ̀ lọ́wọ́ mm-hmm. ó ti máa ń pé láàrin ọjọ́ méje ni nǹkan ayélujára tó ń mọ́ ń lówó. Mm.

tí ọjọ́ mẹ́ta yẹn bá ti wá lọ á fún nídàájọ́ pé alistihada ní sí àjẹ́ àárẹ̀ ló ń jáde lára rẹ̀ yóò máa ṣe ìmára yóò máa ṣe sọ̀láàtì rẹ̀ tó bá jọ́ sùn Ramadan yóò máa ṣe sùyàmù Ramadan kò sì sí nǹkan kan tó dí ọkọ rẹ̀ lọ́wọ́ láti súnmọ́ ẹlẹ́yin ìjọba òṣèlú jazakumullahu khairan ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa láti ìgbà yìí wá àwọn náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú adélógún àṣọ kọ́lọ́n kó jẹ́ ká rí yín pé kọ́lọ́n kó sì bá a bọ́n yín ní ẹ̀mí gígùn àti àlàáfíà kó sì túbọ̀ mọ́ ṣe kọ́ mọ́ túbọ̀ sọ agbára di ọ̀tun sí i fún yín insha Allah ọpẹ́ kó pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ètò ìkọ́lọ́n bá fi san lẹ́sùn lórí láyé ń bí àti ní ọ̀la lẹ́yàmà ọ̀làdùnní belò ló kọ́ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà àti àbú zainab tí wọ́n dìjọ kó wọ́rin ìwà jazakumullahu khairan ọjọ́ mẹ́jọ ní kẹtún jẹ́ kápá àdépọ̀ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu. FM 101.1 one. Two is passport. ní báyìí ẹ jẹ́ kí a lọ darapọ̀ mọ́ àyàn tó yẹ jùmọ̀ lórí ètò àlùhúdà. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a ti tún dé sórí ètò yín ètò wa náà nù ilé wa jọmọ̀ sí àlùhúdà gẹ́gẹ́ bí wa fadilati sí abdul wasi sọlawudeen ẹ̀wé alimam ìmáàmù anwarul islam division two àgọ́ abẹ́dẹ̀ lọ́gbọ́mọ̀ṣọ́ kọ́lọ̀ ń kó bá a ṣe àlékún àánú ẹ̀ lórí yín eléyìí tí a máa sọ̀rọ̀ lé lórí